أشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوك فون ولوم بابا طلع رجع kíátìkì ọlọ́run kọ́ lọ́ba àdàbà Muhammad sallallahu alayhi wa sallam lónìí gbogbo àná làmọ bójú ọjọ́ ti rí lẹ́yìn ìgbà náà gbóhùngbóhùn tá a fi máa ń sọ̀rọ̀ bàbá ń gbóhùngbóhùn kò tún gbé wá wọ́n ti ṣe bí wọ́n ṣe tó fún wa ìyẹn ló wá fà tó yẹ pé ìjókòó wa tòní a fi ṣe ìbéèrè àti dáhùn so kọ́mọ̀ sí wípé ọlọ́run ní já wa lásán kọ́mọ̀ sí pé ákùn wà wá bí lásán àní rí nǹkan kan mú lọlé ẹni tó bá ní béèrè yóò béèrè tẹ́yìn ò bá ní béèrè èmi ò ní béèrè tẹ́mi ò bìyìn tì mí gbogbo ìgbà lèmi máa ní béèrè tì mí so ẹni tó bá ní béèrè tó so mẹ́sìn tàbó so mọ́ tíra tá à ń kà tàbó so mọ́ nǹkan kan tá a ti sọ ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pẹ̀lú ọgọ́lọ́ eléyìí tọ́lọ́ bá ní ká mọ̀ ń bẹ̀ á dáhùn eléyìí tá a mọ̀ á lọ wádìí ń pẹ́ àbí ká bá àwọn tó mọ̀ jù wá lọ léèrè o naam. ìbéèrè tí wọ́n béèrè ni wípé ṣé a lè fi Muhammad sallallahu alaihi wa sallam anábì mi tó yàtọ̀ sí káfi ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run tọrọ nǹkan tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣé rí béèrè yẹn ìbéèrè tó dáa ni ó gángan ọ̀há ń lẹ́kṣọ̀ lọ́tọ̀ ó bá fi ṣe lẹ́tọ̀ tí bá fún gbogbo wa. ṣe rí ìwà àtẹ̀gùn tàbí àtẹ̀gùn àlìwàsílà ní lárúbáwá máa ń àlìwàsílà tí yẹn bá sọ pé àlìwàsílà náà ọkọ̀ rẹ ti fi sọ ìtumọ̀ kánà ní méjèèjì. lákìn àlìwàsílà yẹn ọlọ́wọ́n bọba tó láàrẹ ga ó lò fún iṣẹ́ àtẹ̀gùn nínú láàyè méjì ọ̀nà méjì lẹ́yìn méjèèjì kò sí ń bò mí mi ti alákọ̀ọ́kọ́ ọ̀hún ni tábàwò látòkè ẹ̀yin olùgbàdì òdodo ẹbẹ̀rù ọlọ́run wàbí táhù ilayhi al-wasila wajahidu fi sabilihi la'allakum tuflihun ọlọ́run bá ní ẹ̀yin olùgbàdì òdodo ẹbẹ̀rù ọlọ́run sì wá lọ́sọ̀dọ̀ ọlọ́run ní ayé alákọ̀ọ́kọ́ mi ayé yabtaghuna ila rabbihimul wasilata ayyuhum aqrab sọ̀rọ̀ ọlọ́run bàbá tó láàrẹ́ ga ó ní àwọn tí wọ́n ń pe àwọn àlìjànú tẹ́kẹ́ àwọn ni wọ́n fi ń ṣàtẹ̀gùn àwọn ni wọ́n ń tọrọ nǹkan lọ́wọ́ wọn àwọn àlìjànú yẹn náà níbàámu sí tafsir ibn Mas'ud radiyallahu anhu àwọn wájú àṣìláàmù àwọn àjọ̀nù táwọn kan ń pè wọn tí wọ́n ń pè lọ́lọ́run àwọn kúrò ní kófùrù wọn ju àṣìláàmù tiwọn àwọn kan wá dáyà kọ́ lọ́wọ́ lọ́lọ́run fi ní ọláìka ladina yàdí àwọn àwọn tí wọ́n ń pè táwọn ń pè pé àwọn làwọn ò fi lọ́bù káàtà mu sálàyé mi tiẹ̀ yabitahuna ila rabbihimul wasila àwọn gan wá wàsílà lọ́sọ̀dọ̀ ọlọ́run ayyuhum aqrab ta ló súnmọ́ lọ́run jù kọ wíwá wàsílà níta fẹ́ ló bẹ́ẹ̀ ni wípé ntọ́lọ́mọ bọba tó la rẹ gangan gan ẹ̀yin àwọn tí wọ́n lọ ọmọ kí wọ́n bá wọ́n tún ti bẹ̀rẹ̀ ẹja mo sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà wọn bá gbọ́ mọ́ tó o ti kí ni ẹ̀ ti pọ̀ jù ní ẹ̀gbọ́n kẹ̀kẹ́ ní tẹ́ẹ̀fì pé kẹ̀sì lẹ́jọ́ ni wàá gbọ́ mi wọn gbọ́n táwọn ò sì bọ́dà àwọn kan ṣeré tí wọn lọ. yabtaguna ila rabbihim alwasila alwasila wíwá wàsílà nínú ọ̀nà àátọ̀ tájú èèyàn máa fi ń gbà nínú ọ̀nà àátọ̀ tí bùkátà yẹn máa fi bí ya ni. so nítorí wípé ara àkọ́dú bil asbáàbì wọ́n ní pé kéèyàn lo àwọn sábàbí lápèjúwe tára èèyàn bá yá èèyàn wò pé kéèyàn lo oògùn oògùn yẹn kọ́lọ́n báyàn ló ń sábàbí láti ṣàlàáfíà ọlọ́run gangan ní ṣàlàáfíà ṣùgbọ́n yóò fi lílo oògùn yẹn yóò fi ṣe sábàbí torí ọkàn ọmọ ẹ̀dẹ́ èèyàn sọ má ti lo oògùn aláwọn bó sì mú un ṣe pọ̀ nílé ìtọ́wà bẹ́ẹ̀ mú kúrò bẹ́ẹ̀ náà lọrọ wíwá àtẹ̀gùn ara ìlànà ọ̀nà àtọ̀ gbígbàdúrà lọ́dọ̀ gangan fúnra rẹ̀ fi sọ pé wà bìtáàkù ìlẹ́yìn rẹ̀ wá sí ìlà ẹ wá wá sí ìlà wá sọ̀dọ̀ ọ̀lọ́ ṣé wá rí wíwá wá sí ìlà yìí wá sọ̀dọ̀ ọ̀lọ́ fún kùsì méjì àwọn tó ṣe pé ó àwọn fífi ànábà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣe wá sí àlọ́ síwájú ọlọ́run oríṣi méjì oríṣi alákọ̀ọ́kọ́ òun nígbà tó wà láyé oríṣi ẹlẹ́ẹ̀kejì òun nígbà tí ò sí láyé nígbà tó ànábà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wà nílé ayé káfi ṣe wá sí àlọ́ sọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tó burú ń bẹ̀ wípé ká bá abẹ lọ́run tí ó ti yẹ nìsín so ká fi àdúrà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe wà sí ilà láti gbọ́ bí ya kò káàtà kò sí nǹkan tó burú mọ́ irú ẹ̀ lẹ́pọ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó fọ́jú tó wá bá ànábì ń bẹ̀ ojú mi mo fẹ́ jẹ́ ó là bá ń bẹ lọ́n kọ́ là ẹni tí gìrì máa ń gbé warapa bí waraku sí ni tó wá bá ànábì wa sára yẹmìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòfífà anábì sọ́lá alẹ́ wa alẹ́ ọ̀sọ́lá ń ṣe wà sí ilà gbígbà àdúà nítorí àlùbáríkà tọ́lọ́wọ́n bá fún àti gbígbà àdúà tọ́lọ́wọ́n fi ṣàpọ́nlé ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ sọ́lá yẹn nígbà tó wà láyé ṣùgbọ́n nígbà tá anábì sọ́lá alẹ́ wa alẹ́ ọ̀sọ́lá ti wá kú tán ṣé ẹ mọ̀ pé àlè lọ́ba akẹ́kọ̀ọ́ ṣàdúrà fún wa mọ́ àlè lọ́ba akẹ́kọ̀ọ́ bá tọrọ nǹkan mọ́ ká tó wá wòye pé bó ti jẹ́ kí nígbà tí ń nísìn bá abẹ lọ́hùn bùkátà wá sí bí ya ẹja túmọ̀ bí ṣàtẹ̀gùn lẹ́yìn ikú ẹ̀ tó ti ẹ̀ nìsín àwọn tí wọ́n ń sọ wípé ká máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní hadith kan tí wọ́n máa ń gbára lé hadith yẹn ni tawassalu ila Allahi bi jahi fa inna jahi inda Allahi azim tawassalu ila Allahi bi jahi fa inna jahi inda Allahi azim ẹ máa ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba pẹ̀lú iyì mi pẹ̀lú iyì mi torí pé iyì mi tóbi lọ́dọ̀ ọlọ́run ọba bàtà lára hadith yẹn ni wọ́n máa ń dì mú tí wọ́n fi sọ yìí pé ah káfọ́lá anábì tọrọ mọ̀nà káì òun kan sọ pé tàwa sàlù ilà lọ́hí ìjà ṣùgbọ́n hadith yẹn àgbélẹ̀rọ ni anábì sọ́lá àlewálé ọ̀sán kọlọ́sọ̀ bẹ́ẹ̀ hadith mọ̀ ọ́ àwọn kan ní àárọ̀ sálàyé mi tiẹ̀ nítorí táwọn jẹ tọ́yìn tó bá wá rí bẹ́ẹ̀ ká wá ní pé afẹ́fẹ́ ànábì gangan ṣàtẹ̀gùn tá a bá ti mú ànábì sallallahu alaihi wa sallam á ti mọ̀ kí ó gbé èèyàn tó kù kò ń sẹ́ni tó lọ́lá tó mọ́ sálàyé mi tiẹ̀ tàbí ànábì mi náà tàbí èèyàn kan rí sèèyàn rè táwọn àpẹjá lọ ibi sáré rẹ̀ tá a bá ti fi ògiri sáré rẹ̀ rárá àìsàn ti ń ṣe wá ìjà lọ́bi sàárì rẹ̀ ká lọ tẹ́wọ́ tẹ bá dé rọ́ọ̀dọ̀ mọ́ṣáláṣí anábà Muhammad sallallahu alayhi wa sallam tẹ bá ti ń kù ní rọ́ọ̀dọ̀ lẹ́mọ̀ lọ́bi kábàárì ẹ̀ tẹ bá ti kù ń bẹ̀ tẹ́wọ̀n pé anábì sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ pé láàrin mi ń bàrí òun sí yàrá ẹgbẹ́ yàrá ibi tí wọ́n ti sí yàrá kan náà rẹ̀ lẹ́yìn yàrá Aisha ni sọ ilé ìfìmọ̀ yìí pé méjèèjì ò ní jìnnà síra wọn. so ká níbi tí mímbàrí wà ní rọ́ọ̀dọ̀ lọ́ba yìí sálàyé mi so anamisala alewale ọsán yìí ti sọ yìí pé láàrin mímbàrí mi sínú ilé sálàyé mi ti máa ń tiná sọ hadith yẹn onírọ́wọ́dọ̀ tó mi ti ní táìmù tí wọ́n máa ń jẹ́ kéèyàn ò débẹ̀ kálukú nífẹ̀ẹ́ mọ́ wò pé rọ́dọ̀ ni kò ń ti kírun kò ń ti kírun kò ń ti kírun torí pé ládàá rẹ̀ tún sòtí ẹ̀ bá kú ọ̀nbẹ kan òun lè yóò mọ̀ lọ bí kábàárì ànábà Muhammad sallallahu so ṣùgbọ́n kábàárì yẹn wọ́n ti fi nǹkan dáa tó pọ̀ wọ́n ti kórin sí wọ́n ti fi rìn dáa ìrìn yẹn dẹ̀ ga wọ́n kàn kọ́ Muhammad sí ké sẹ́ńtà àbí tí sàárẹ̀ ànábì sallallahu wà ní Abubakar sẹ́ńtà Abubakar ní Umaru ní sẹ́ńtà àti ọmọrùn ni so tẹ́ bá lọ ṣiṣẹ́ ìjọsìn lọ́wọ́ wá sọ yìí pé lẹ́yìn tẹ́ bá ti ṣe náfìlà nírọ̀ dọ̀tà bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ ẹ lọ sálámù sí anábà Muhammad sallallahu alayhi wa sallam so lẹ́yìn tí yẹn bá wà ń bẹ̀ yẹn sẹ́rí sáìdì yẹn náà tí yẹn bá jáde kúrò ń bẹ̀ tí yẹn bá gbàbẹ̀ jáde kúrò ní alimẹ́sìlẹ̀ náà èèyàn lọ sí bàkírì yẹn ni bàkírì lèyìn ò dojú kọ. so ibi tí mo wá fẹ́ lómẹ́ ni pé ìjọba Saudi ọlọ́run kó bá san ọlẹ́sàn dáadáa lẹ́yìn wípé wọ́n ti protect ibẹ̀ yẹn dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á kẹfà àwọn security síbẹ̀ ni àwọn èèyàn wà lọ́bẹ̀ àwọn ẹlòmíì máa post owó wọ́n làwọn fowó ránṣẹ́ sáà nàbí sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ kó lè rówó náà lọ́rùn àbá wọn fi tọrọ àlùbáríkà ẹlòmíì ọlọ́ máa fi àwọn nìyẹn yóò máa fi nura nísìnyí wọ́n wá tó ike káni mo anytime anybody inú yín bá ní àǹfààní àti wo haram ẹ ti ra àwọn kìnyín nkì gíga bíi blue blue blue báyìí green red náà wà wọ́n tọ àwọn kìnyín báyìí so lẹ́yìn àwọn kìnyín làwọn security odò sí so ti yé nìsín so that tẹ́ bá ti fẹ́ kọjá iwájú kílé mọ̀ ìgbà kọjá lẹ́yìn ike security wà ń bẹ̀ ó tẹ̀sẹ̀ wá kan kábàárì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà. àwọn yóò náwó ẹlẹ́mi ọ̀fẹ́ forí kí yóò fẹ́ bá àwọn ọmọ security yẹn fà á àdé débi yín ní sẹ́ kó sì lè wọlé wọn ndị wà tẹ́ wọn mọ̀ ṣàdùà ìjọ ìjọba abẹ yẹn dá ìlú tí asikari ọlọ́pàá gẹ̀gẹ̀ yóò mọ̀ sọ fáwọn yẹn pé láyà jùz láyà jùz yóò ń bì yẹn ń tọrọ àdúrà láyà jùz dùn ẹni tí wọ́n wá rí pọ́ yàtọ̀ gì máa wọn lọ́wọ́ ń filẹ̀ ṣùgbọ́n mo sọ fún yín ṣùgbọ́n yìí fi hẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe bàbá ẹni tó fẹ́ kú yóò lọ sáfẹ́ ṣàdúrà ni ẹlẹ́mìí bíi kọ́ bọ́ sínú sàárì ń báyìí kọ́kọ́ bọ́ nu sàárì ànábì sọ́yàlá alẹ́ wa sọ́yàlá àdáwò ni tí a mọ̀ pé ẹnìkan ní àjà ibi tí haram pèsè lókè lókè lókè ó sì lọ fò láti ibẹ̀ ó sì lọ bẹ́ẹ̀lẹ̀ ọlọ́run bá ń lò òun ò fẹ́ padà sílé òun tún wá wá bí òun tún wá padà sílé kóun kú bí orí ẹ̀ fọ́ dànù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìpọ́n tù ní ibẹ̀ náà ló kù sí kà á lóun kù ni tẹ́rí tẹ́ bá fẹ́ rí tẹ́ bá fẹ́ ríran wò tí wọn náà bá fẹ́ mọ̀ pé sí mu tiẹ̀ ló ń jẹ nù àbí ló ń jẹ nù ìgbà tó bá ń ṣe tọ́wọ́ lọ́wọ́ kó oníwọ̀ náà fẹ́ fọwọ́ kan alhajarul aswad ìjọ yẹn ló ń mọ̀ bóyá onímìínú àbí ọ̀sán torí jálẹ̀ mi bá fọ̀ báyìí yóò ju ọ̀sẹ̀ yìí báyìí ni ó lọ bẹ́ẹ̀ lọ jálẹ̀ mi bá bọ̀ díẹ̀ báyìí ó sì ọ̀rọ̀ ṣubú torí tọ̀ báyìí ṣubú ọlọ́mọdé wọn tẹ̀yàn pa ni o tẹ̀yàn báyìí ṣubú ọlọ́run lọ́mọ yìnyín àti ògbórí èèyàn ìyọjọ́ ọ̀rọ̀ ṣubú o tó ọwọ́ àkú kí wọn náà wá wọ̀ pé àní ìbí náà bẹ́ẹ̀ fọwọ́ kan Hajar al-Aswad ọmọ bá làáfíà ara rẹ̀ ṣètò so àwọn èèyàn kan bẹ táwọn akẹ́kẹ́ jùmọ̀ káwọn ọ̀la làáfíà wọ́n máa náwó sí lọ́ọ̀kan ni wọ́n máa náwó ìgbà kí èèyàn bá wòye ká ah, tí èèyàn bá máa fọwọ́ kan òkúta yìí tí èèyàn bá tiẹ̀ lé kíṣẹ̀ ládàmà bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ tí èèyàn bá wò pé ah, èmi náà fọ èyí kíṣẹ̀ à ah, yóò lè díẹ̀ o yóò lè wọ́n náà mọ̀ pé yọ́ọ́ mọ̀ lẹ́fù báyà làáfíà rẹ̀ bó ti máa. ṣùgbọ́n kíyàn wá lọ kó wá má fọwọ́ ka hajarul aswad rí orí bá kan tíyàn sì jọ̀dọ̀ so ó ní fọ́múlà tá a máa ń lò fọ́múlà yẹn ni pé tó bá ti bẹ̀rẹ̀ tawaf tó bá ti ń ṣe sáwùtò alákọ̀ọ́kọ́ lọ wàá rí kébi tó ti ń ṣe sáwùtò ẹlẹ́ẹ̀kejì ó ti múùfù síwájú tó tiẹ̀ tó bá fẹ́ wá láti ibi tó wà wá síbẹ̀ ò ní débẹ̀ o tó bá ti ń ṣe sáwùtò ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ tó ti múùfù báyìí èyàn ma ó ma já ó ma já ó ma já ó ma já títí tó fi jẹ́ jẹ́ pé ìgbà tó bá fi máa di bí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ìwọ náà ti sún mọ́ ibi tó wà ó wà tí wàá ó ti ó ti múra lẹ̀ <laughs> so ìwọ náà mẹ́gbẹ́ lọ ẹ tira yín ẹ rọ abẹ́ lómi ó fi fún ọ báyìí níbi ọrùn ó ti ọ̀dà náà ó ta so tí wọn náà fi ṣùgbọ́n àti torí bọ́ọ̀ ni ò ní rọrùn pé ọ̀fẹ́ kìí ṣẹ̀wọ̀n ó lè má rọrùn ṣùgbọ́n tí èèyàn bá mì ní business èèyàn fọwọ́ kàn èèyàn náà fọwọ́ kàn tí èèyàn bá mì ní business ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé kálàbí àṣìkù lára èèyàn tí èèyàn bá ti mọ̀ kálàbí ò tó nǹkan yìí tó fi wá dákú àbí wọ́n tẹ̀ ọ́ pa kúkú náwó sí lọ́ọ̀kan ọlọ́run bọ́ gbàjọ sí ṣùgbọ́n yóò rí bákan kò ní wùyàn kéèyàn náà mọ́ fọwọ́ kan torí yóò ra wùyàn tó ń fọkàn bọ́ ti bí wọ́n sì máa jà ẹ̀rù kan jà rẹ̀ sílẹ̀ ni o ìjà gidi ni o sẹ́ẹ̀rí àwọn ńgbọ̀nba yá àwọn mi ọba dundun pé àwọn ọ̀sà fa aṣọ kàába yá torí kò giri rẹ̀ àwọn fẹ́ fara kan àwọn àti security ọba àwọn bára wọn fa security ọmọ security ọfà aṣọ tí wọn fi bò báyìí làwọn fẹ́ fà kó bẹ́ẹ̀ báyìí. gbogbo ẹ̀ halẹ̀ ọlọ́wọ́n bọ̀ ọ̀ràn wa ní gbogbo eléyẹn eléyìí tó pàtàkì tí mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé kí ni òun fẹ́ fi pípàtàkì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun fẹ́ fi bẹ́ẹ̀ lọ́hùn kò sí méjì ń bẹ pa anabi sallallahu alaihi wasallam pàtàkì kò sí méjì ń bí yẹn kò sí èméjì ń bí pé ọlọ́wọ́n bọba tó láàrin gàgàgà pàtàkì anabi muhammad sọ́lá alaihi ṣùgbọ́n kò bá débi wípé ká ní òun ṣàṣìyà rẹ̀ àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bọba tó láàrin irú àtẹ̀gùn báwọn ọlọ́wọ́n ìrẹ muhammad gbàmí kalẹ̀ nínú ewu ya muhammad iftahli ìrẹ muhammad ṣínà fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó burú jù láwọn àwùjọ wa yìí ni wípé ẹ jápa anábì gangan ti àwọn èèyàn ṣe yans niyas tí wọ́n bá sí wọ́n sọ pé niyas tí wọ́n bá fẹ́ ṣẹkọ wọ́n sọ pé niyas ìyá ṣẹ́wó Ibrahim bí rárá àánú ni o ọlọ́run ní jẹ́mi àti yan sọnù o tó kò sẹ́ẹ̀rì fún ká ní afẹ́ máa fi ẹnìkan ṣe àtẹ̀gùn téèyàn bá jẹ́ èèyàn rí tó bá wà láyé a lè ṣàtẹ̀gùn pẹ̀lú àdúrà rẹ̀ táwọn péyàn dáadáa ni àkọmọ sójò afa ẹ bá abẹ lọ nǹkan lọhùn rọjò ó lè bá abẹ lọ ẹ bá abẹ lọ òjò yìí ti pọ̀jù kọ́ mọ́wọ́ dún nǹkan bàjẹ́ ó lè bá a ṣe yín sọ ti nìsín ṣùgbọ́n ká wá ní ọlọ́run wọlá ẹni báyìí yẹn tó wọn nírú ọlá báyẹn lọ́dọ̀ lọ irú ọlá yẹn ọlọ́run bò fẹ́ dà ọlọ́run bò bàtọ́ la rẹ̀ ga nìkan ló nírú ọlá rẹ̀ sódì ẹni sùn sẹ́rí pọ́blẹ́mù tá a ní òun ni wípé àwọn nǹkan míì máa ń bá wa nílé ayé yóò wá dàbí ẹni pa àníjáde pọ̀ mbẹ́ a tètè máa ń sọ̀rọ̀ ètí mu síbẹ̀ tó bá pé. èèyàn bá máa ń mú ẹ̀kọ́ láti inú alukur'ani ni èyí ó kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sẹ́ni kankan nù wáyé tí n tó lè jùlọ ò ṣẹlẹ̀ sí kankan nù ọlọ wàláhì tíyẹn bá máa sọ ìrètí inú bá sọ ìrètí inú kò yẹ kí wa salatu kó tún ní ìrètí kankan ìrètí wo fẹ́ ni ẹni tó yẹ pé ọkọ̀ ojú omi ti gbé ní bíìtì lẹ́kọ̀ọ́ kọ́ wọ kínní ká máa lọ Rwanda àbí wọn lọ Guinea Bissau àbí wọn lọ nǹkan kan báwọn àbí gbogbo ibi táwọn yẹn máa ń lọ ẹ ti wá rin ìrìn bíi síkútọ̀nù lórí omi sọlá ẹ̀mí tí ẹ ti rìnrìn tó tó bíi síkútọ̀nù sẹ́wọ̀n kí àwọn èèyàn orí omi kankan náà wọ́n gbà lọ Guinea àtàwọn ìlú kan láfíríkà yìí orí omi làwọn èèyàn máa ń gbà tẹ́ẹ̀fì ẹ̀rìn tẹ́ẹ̀rìn lórí omi kì í sọ̀rọ̀ ẹ̀rìn bíi síbàdàn ibi ìṣekù ẹ fẹ́ cross country sí country ni sọ ẹ ti wá rìn ní ìṣekù nínú omi àbí ẹja sọ pé ẹni bí ìṣìkìrì ó ti tó tẹ́ ẹ pé omi láti bí ìṣìkìrì omi láti bí ìṣìkìrì omi láti bí ìṣìkìrì omi eléyìí tó láti kiri sí sí Abidjan tẹ́ wá ní kéèyàn ọbẹ̀ ní odò. ọ bẹ sódò ni o ìṣẹ̀dá kí wọ́n rẹ́jì láti bẹ sódò àbí kí olú wa náà jọ kú papọ̀. torí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí yìí ta ni yóò fẹ̀mí rẹ̀ lẹ̀ torí kí àwa yòókù ò lè là. torí pé tó wà nílẹ̀ yìí àti rí pé ọkọ̀ yìí ó ti kún ju iye tó yẹ kó gbé lọ omi ó yà wọlé ni tó báyìí lọ ilẹ̀ báyìí omi ó yà wọlé gbogbo aláṣẹ lọ sí. sọ́tà bá nìkan tá a bá mú ẹ̀mí tiẹ̀ tó bá lọ tá a fi ṣe fún ẹ̀mí ara yòókù wọ́n lè lọ máa dáwọ́ fún fámìlì tiẹ̀ gan tí wọ́n bá délé. kálukú wò pé ọlọ́mọdé rárá eré ilé pẹ̀lú ìbílẹ̀ ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹja múdé ẹni ajé rẹ̀ bá jáde òun ni kẹ̀kẹ́ tá a jẹ́ bá sì jáde bó fẹ́ bọ́ bẹ̀ gan àwọn yóò gbọ́ sọ́bẹ̀ ni. fasahama fakana minal mudhadi wọ́n bá múdé ìgbà wọn múdé ajésímá anábì Yunus lè rí kana minal muntahadi minal maglubin nǹkan dé ó sì gbà fọlọ́ bí sì bẹ́ẹ̀ rò kìí ṣe kọ́ bí odò bó ṣe bẹ́ sókun ẹ má jẹ́ ní tí bá ní ọ bẹ́ sódò èèyàn lè bẹ́ odò kéèyàn wẹ̀ já bó ṣe bẹ́ sókun kò sí ìrètí mà ìrètí kíni ṣebí kọ́ bọ́ sódò kó mu mi yóò kọ́ yájú sọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run káwọn ẹja ó sì yà yókù jẹ́ kọ wá kanlẹ̀ ó ló lẹjà gbé mi lódìdí lẹjà gbé mi àwọn ẹja tó ṣe pé gbogbo àwa tá a wà ń bí kò tún á mì kìí ṣe eré o ẹja tó ju mọ́ṣáláṣí lọ wa o tó ju gbogbo mọ́ṣáláṣí yìí lọ tẹ́gẹ́ nu mọ́ṣáláṣí làwọn ohun tó tóbi jù lọ ẹja sì ni ọ̀rọ̀ àtàrí àjànàkú kọ́ yóò gbajà ànàkú gan mi tí wẹ́ẹ̀ máa ti ń jájà nàkú erin ní jájà nàkú erin ní jájà nàkú sàjà nàkú gan yóò mí ẹ wá dákun ẹja ńlá mo sì gbé ànábì ọlọ́wọ́n bá mi nù kóró ló gbé mi òun kà tó ń bá láì fún lọ ni ó mi tán ní sì ń bá láì fún lọ sọ yẹ kí irú rẹ nírètí irú àwọn nǹkan tí ò wà tó yẹn ni ó wà bá wà. àwa ni a ti wá sọ̀rọ̀ etí a mọ̀ wá wá ta ni ó dà wá kalẹ̀ eré máa ń sun adébí wípé ẹja fọlẹ́ nìkan tọrọ kásáfẹ́ bọ́ nígbà rà sí bọ́ nínú yẹn. kọ téèyàn tí yóò bá rí nírètí má kò yẹ ká sọ nírètí síbẹ̀ náà ibẹ̀ ṣùgbọ́n sọ nírètí àbí fanada ọlọ́ọ̀ni nínú kìí ṣe òkùnkùn ẹyọ kan o nínú àwọn òkùnkùn ló wà ń pè lọ ìgbà tẹ́mi rè ó ti bọ̀ mi kú lára mi tó sì débi ó lè ilaha anta subhanaka inni kuntu mina zalimin abẹ́lẹ́ bá nínú àná gbogbo ń lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa nínú tí dùn mọ́ wa ọlọ́run kò bá kú ọlọ́run tó wa nkèlè ọlọ́run Ali ní lẹ́yìn ẹ̀ṣẹ̀ kò sọ́lọ̀ mi mímọ́ ni fún mi ọlọ́run agbára rẹ ju gbogbo agbára lọ èmi gbà pé mi ṣàbòsí ara kan nù tádùn èèyàn máa fi gbà mọ́ alẹ́ àti rọ́ọ̀fù bíi dàmú kéèyàn kọ́kọ́ gbà pé èrè ọlọ́run mo ṣe ọ kọ́ wa túbà fìyókù lẹ̀ fọlọ́ kò ní ìdí open tauba tauba àríwá àtọ́lọ́run túbà lọ sọ́dọ̀ rẹ̀ tauba àtọ́dọ́ kan o tutu bá tọ́ dọ́kàn ẹ máa wo kò wá sí one hundred kò sí one oh one kò sí one eleven kò sí three thirteen kò sí one million kò sí one fifty three thirty seven seven seven four four four five five five kò sí kankan bẹ́ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ọ̀nà nìyẹn mímọ ni fílẹ̀ ọlọ́run mo wà ní alábòsí ìyá ọlọ́run gbàdúrà mi ṣàánú mi làmì bì ọlọ́run fásitì jẹ́bi làwọn àwọn ọlọ́run gbàdúrà rẹ̀ kí lọ́lọ́run ló ń ṣe kana jẹ̀yìnáhu minel gọ́mì ní tí àrẹ́bí Yúnúsù wà nù rẹ̀ ìbànújẹ́ ni ọlọ́run ní ìbànújẹ́ tó wà nínú ẹ̀ yẹn alákúrò mbẹ́ wa kadhalika nujjil mu'minin wa kadhalika nunji al-mu'minin nunajjil tó bá sì wọlé kó sì kà ọlọ́run ní ṣe máa ń lẹ ní ó bá ìgbàgbọ́ lọ́lọ́run fi là á ṣùgbọ́n wa ẹni tí ò tó ìdá ọ̀kan nínú ọgọ́rùn-ún rú eléyìí ní ọba wa á ti sọ̀rọ̀ ìtinú ṣé ẹ mọ̀ pé ẹlòmíì ò ní gbà kó wọn bẹ̀ sókun yóò ní èmi ọbẹ̀ sókun fẹ́ yòókù ẹ̀yìn ọmọ ọdọ ayé èmi ó kú àbí lójú wọn àjọ tán síbi yìí tẹ́ bá láwọn ó gbé àwọn ó sọ síbẹ̀ làgídí olóhùn náà fẹ́ ẹnìkan bọ̀ at least ṣé bẹ́ẹ̀ ni àwọn ó àánú ọlọ́run wà ní bòun náà ẹ wá máa wo ìgbà tó wá fẹ́ dára ẹja tó gbé mi ọlọ́run kò lọ pọ̀ lẹ̀ ọlọ́run fana bazunahu bil ara'i wa huwa saqim ẹja wà á pọ̀ wà á pọ̀ ní odò mọ́ etí òkun ni o etí òkun ó sì lọ pọ̀ síbẹ̀ ẹni ti wà nú ẹja ọlọ́ọ̀ni wà ó wà sàkéyìm àìsàn ti mú kò gbádùn mọ́ ẹ̀rọ kò sẹ́ni tí ń bẹ nú ẹja ní ọ̀sán kí báyìí lẹ́sẹ̀ mi ó ṣe dùn àbí báyìí mo ṣe fẹ́ dùkọ̀ àbẹ́jọ báyìí mo fẹ́ ọkà lọ pọ̀ síbẹ̀ kò gbádùn àǹbátìnà alẹ́ yìí sọ́jà rọ̀ tán mí yàkùn ọlọ́ọ̀ni àwa ni òkè èso àwa la ní kí igi kan ó wù fún tó lé èso tí ó jẹ tálàáfíà ó fi dá dé torí kí níbi jíjẹ èso àlàáfíà wà mbẹ dókítà ṣe bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ni dókítà kí ni máa jèso ṣe bẹ́ẹ̀ ni tẹ́wọ̀n kéńgbà tí kí ló kọ́ rẹ̀ náà bímọ wàhùn sí ilẹ̀ ìkíbi jésù yìí ńlá kọ́lá ti tà sáà kọ́kọ́ àlẹ́ ìkírò bá ń. jẹniya ọlọ́run ní kó náà kọ́kọ́ jẹ dàbídù náà jẹ dàbídù náà dá. ó jèso sèmíọ́sẹ̀ ẹ̀ mọ̀ kébi ọjà sí tó lè mọ̀ náà bí ó bá jẹ mọ̀ náà kí ni ó kù ibi ọjà sí kò mọ̀ bẹ́ẹ̀ mọ́ kò lè má bẹ́ẹ̀ nítorí sọ́mọ́ ni ẹja ẹja kó mìyàn kó mi ẹ̀dọ́ ọlọ́run ọba kan lẹ́kọ̀ọ́ tàbí kó mi nígbà tó ń bá ìrọ̀lọ́ kan lọ ẹni ní tiẹ̀ ní àwọn ni agbénu búsọlá ni ẹ máa ń pẹ̀lú àwọn ìjàmbá wọn ibùdó àwọn ń sí ọlá ń bẹ̀ yín yẹ tó sọ fún wa sọ tó rìn tó rìn tó fi dé èbúté torí kí tó lè dé èbúté nú òkun ẹ dákun ṣé ẹ ṣe àwọn ni eré wo ló wọ́n máa rọ ni àwọn ẹja tí ń dọpọn ọtí ń da ọkọ̀ ojú omi nù tí wọ́n fẹ́ tí báyìí tọkọ̀ ojú omi yìí tí ó yìí dànù. ọlọ́ni àánú wa tó wà lára rẹ̀ kò ní kúrò mẹ́ wa arsalnahu ila mi'ati alfin aw yazidu ọlọ́ni àwọn bíi one hundred thousand yẹn kan wọ́n jù bẹ́ẹ̀ lọ tẹ́ ń bẹ́ẹ̀ kan lọ́ọ́ tó lọ́mọdé sí ọlọ́run lọ́ọ́ anabi ọlọ́run bá rẹ̀ wá kó àwọn ẹ̀yìn rẹ̀ kò lè mọ̀dọ̀ àwọn yòó ma yòó ti lọ ọlọ́run ti ní tó lọ́ máa sàn anabi ń bò mí. àánú ọlọ́run ọba ó tóbi ṣùgbọ́n ìmọ̀ ń dẹ́rù bà wá sẹ́ni ìmọ̀ dẹ́rù bà wá yẹn ara ìbtìlá ni wala nabluwannakum bi shay'in minal khawf ọlọ́run láàmú fi payà kì í ṣe pé nǹkan kan bẹ tí ó ṣe ní àgàfẹ́ dẹ́rù báyìí náà ni ẹ̀rọ kan máa bá àdánwò náà ni ọkàn yóò wà níbalẹ̀ tọ́kẹ́ ọba ti wá balẹ̀ ọwọ́ akọ tí ó dúró déédé àti ẹni tí ò ní dúró déédé níbi ọkàn tí ọba lẹ lómi ò ti jẹ lẹbọ kò sí sí ti ń lè ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ó rí okùn yóò ẹ wò ibẹ̀ ń lọ wa ẹ o ẹ súnmọ́ o ẹ wà bẹ́ẹ̀ ẹ wà bẹ́ẹ̀ kíni kan sojú bẹ́ẹ̀ ìjọba àwọn arípínlẹ̀ kẹ̀kan lọ tó wà láàrin ìjọba bàbá òde àṣetọ́ àyà rẹ̀ ti ń sọ bí ògì yóò bá mọ̀ fọwọ́ gbà á ṣé máa ń ṣẹlẹ̀ bí àbí ìṣẹlẹ̀ ọlọ́run kà fẹ́ dán owó ni bẹ́ẹ̀ làìmọye àdánwò tí ń dẹ́rù bà wá nínú táàrí àdánwò ni látọ̀dọ̀ lọ àdánwò yẹn sáwà lè dúró àbáyé dúró ìtọ́lọ́run fẹ́ ló ń bẹ̀ yẹn tó dúró àbó torí àdánwò tí ò ṣe lómi ìlómú wa lẹ́yìn ọlọ́run ó wà lọ sábẹ́ ní tó yàtọ̀ sọ́lọ́run kó mú kó tóun ló mú wa bọ̀ ni. kódà tó bá mọ̀ sí àbí bá ń bẹ kì í sòun ọba tó dá àdánwò ló máa dánwò wá rẹ̀ tó bá sálọ ọ̀dọ̀ rẹ̀ kò ní kú ọ̀dọ̀ lọ sálọ tó bá ti sálọ ọba òun ló náà ibi tó gbà wá òun náà ibi tí ó la àfi ní bukata sí pé ní kan wà kan ó gbóná gbóná gan gbóná bí sàkánná ẹni gbóná èèyàn ṣe máa wá lọ bẹ́ẹ̀ ni ó gbóná àdánwò ni yorùbá láyé tí wọ́n bá fẹ́ léyìn àgọ́ wọn ò lò tutù síbẹ̀ náà ẹ bẹ̀ kọ́ tí wọ́n bá fẹ́ léyìn àti kíni kan wọn ò lò gbóná aláṣẹ kí n tó bá gbóná ìṣe nǹkan rẹ̀ kòmìnì kòmí eléyìí tó pàtàkì ń bẹ́ẹ̀ kódà nínú àwọn tá à ń pè lálàáfà ẹlòmíì ti ayé nù wọn àwọn ẹlòmíì ti lábẹ́ páwọn wá gbára káàkiri so mímọ wá àlùwàsílà ó wà ní ẹ̀sìn Islam ṣùgbọ́n mímọ wá lọ́sọ́dọ̀ al-amwat ẹni tó ti kú gẹ́gẹ́ bí àwọn anábì ọlọ́run tẹ́ fi ṣàpèjúwe tẹ́ nǹkan gbọ́n wọ́n ti kú tàbí máa wá àtẹ̀gùn lọ sí pẹ̀lú ẹni tí ò sí níbi tí èèyàn wà kò bá Islam ṣùgbọ́n ẹni tí ń bẹ láyé kódà tí ò bá sí níbi téèyàn wà yẹn gbọ́dọ̀ fún náà wà tẹgùn ìyọ́n tó wá wà níbi téèyàn wà téèyàn yẹn wà lè lo ìbẹ́ lọ́wọ́ ọba rẹ̀ ìbá wa bẹ́ lọ ọlọ́run dẹ̀ máa ń lò sábàbí àbẹ̀ lọ́wọ́ ọba nínú àánú ẹ̀kọ́ gbàdúrà èmi àti yín náà ó sì fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa ìbéèrè mi tí mo dáhùn béèrè yín sá ọ yà wò. wàá ń tọ́ wà zákùn lọ́kẹ́. نعم مسافر عبي اوكي واني ينقل الجمعة سيري مسألة جمع العصر مع الجمعة أو الجمعة مع العصر مسألة خلافية يعني خلاف وعن سواري خلاف طوان به أما يمين فني أكثر مما يستحق انتو جنتو بكاتا سيلو fìlẹ àkíkọ ọ̀rọ̀ jámáwò láàrin ìrun méjì ẹkìláàfù gẹ́gẹ́ bẹnbẹ aslan sọ àwọn afáwà kan bẹ tẹ pé lọ́dọ̀ wọn ṣíṣe jámáwò asiri àti zuhuri gẹwọn àgbà tẹ̀lé àwọn yìí pé kò lè rí lè fa harrod pé irun tó lè fa harrod ní magrebi àti sa tí wọn lèyàn máa ń jàmá wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kí àyílà tí ò ní sí fún sáà mẹ́ẹ̀ láàrin wọn àti asiri kí lè fẹ́ jàmá rẹ̀ fún tẹ bá lójú ń rọ ojú owó ní rọ fún wákàtí méjì mẹ́ta tí ò ní dá tí ó wà sí ìṣègùrọpọ àsìkò àṣírí sálàyé mi ti tàbí táàlì wọn gbà. àwọn mazahibu fiqhiyya tí ò gba aljamu bayna al-asri wa bayna al-zuhri wal-asr àwọn ni ò gba aljamu bayna al-jumu'ati wal-asr. àbẹ́ ìlú mi wà ní àrínú àfa àti sọ pé kí n má ṣe tàbí ohun tó gbára lé wàá rí pé ọ̀rọ̀ àwọn tó ní ká má ṣe jámọ láàrin lórí àtàsírí tàbí kó wà lórí mọ́tòhábù wọn sálàyé mi ti sọ as-sahih táwọn onímọ̀ sọ òun náà sì ní mọ́tòhábù àwọn Ṣáfi'íyà Imam Nawawi dẹ̀ sọ wọ́n dẹ̀ mọ́rọ̀ àwọn afá wa lórí rẹ̀ àtàwọn afá mi tó pọ̀ òníkè bó ṣe jẹ́ wípé irun jimá ọ̀rọ̀ pé irun àyílà ni gbogbo ń tá a bá lè ṣe pẹ̀lú irun àyílà a lè ṣe pẹ̀lú ìrun ojúmọ́ àyàfi tá a bá rẹ́rìí ṣètì náà wù rẹ̀ lóko ṣó ti ń sìn ṣùgbọ́n kẹ̀kẹ́ ń bẹ tó pàtàkì ìrun ojúmọ́ àsìkò méjì lónìí o a máa ń kírun jímà lásìkò dùhà ọlálàáfíà àti ìmọ̀rí súnà yẹn sí ilẹ̀ yorùbá ń a sì máa ń kí lásìkò ìrun àyílá tó bá ṣe pé àsìkò ìrun dùhà lèèyàn kí ènìyàn lè kí jámù àti láàrin àtàṣe ìyẹn tó bá yẹ pé àsìkò irun ayílà lèyàn kì ìyẹn lè jàmọ àmì jèjì kò sí kankan tó burú mbẹ ẹni tó bá wá léyìn ò lè ṣe oníkólọ mẹ́rin pé yìí ò lè ṣe wa àníbi ò ṣe jámù láàrin irun méjì àti mẹ́rin ní tí wọn máa ń sọ nìyẹn wọn lè ṣe jámù láàrin mẹ́rin àti mẹ́rin àti mẹ́rin àti mẹ́ta kò jámù láàrin mẹ́rin àti méjì tí ó ti yé báyìí nìsín. láàkíní argument yìí argument tí ó di wọ́ta ni torí méjì yẹn méjì tó rọ́pò mẹ́rin méjì tó rọ́pò mẹ́rin ṣàlàyé mi jẹ ìgbà tó ti jẹ́ kó rọ́pò rẹ ni kò sí wàhálà ìyẹn lè ṣe sahih wal ilmu inda Allah kéèyàn ò fẹ́ kéèyàn láti àgbéyà ara mi ó ti ìwà gbogbo ikú ọ̀rẹ́ sí láti ẹ̀ àwọn tó wá ń kíyàn àwọn máa ń pọ̀ sí i yóò lè ń dáràn ọlọ́run bó sàánù wa ọ̀rọ̀ yóò máa tẹ̀ yẹn ó ti di fìtínà gidi gan ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tí yìí bá báwọn èèyàn ṣe èèyàn onímọ̀ ni bí tó bá ní kọ́ọ̀sì láti báwọn èèyàn ṣe ó mọ̀ kí fìtínà ńlá ni o ẹlòmíì ó ti gbà pé èsì èèyàn rí jùmọ̀járò dé pọ̀ tẹ̀fù ó òde lè jẹ́ èèyàn rí lọ́dọ̀ rẹ̀ mọ́ láíláí àfijọ́ tó bá tó padà máa tẹ̀ fún tàbọ̀ nǹkan lẹ̀ fún ó sábúrú sí rí o ó ṣe kankan sí rí o ṣùgbọ́n ọ̀tẹ̀ yóò ní abájọ́ wọn ti sọ náà wọn ló ní gàrú gbogbo nǹkan lọ́wọ́ àṣẹ láti pọn ẹlẹ ẹlòmíín bẹ ó bá sílẹ̀kùn mọ́tò ó bá gbẹrù lọ́wọ́ àlọ́wọ́ rẹ ó bá sí ojú ẹ ó sì kẹ́kẹ́ furu ṣùgbọ́n àlọ́ òkúnlẹ̀ fún mi gbogbo ẹ ti wó ọ̀pá búbú àdánwò ni o ṣé wàá rí téèyàn ò bá ṣọ́ra láwùjọ tá a wáyé téèyàn bá yìí gba aburú kan máa máa kọ́ yìí gbogbo aburú yòókù ni ọ wọlé sí yàrá kọ̀ọ̀ náà ò ní wọlé lẹ́ẹ̀kan náà o yóò máa wọlé díẹ̀díẹ̀ ni ele tó wá burú ni pé àwọn kan wá ń bẹ tá a wá jọjọ rí bákan náà báyìí tó yẹ pé àwọn ò jìnnà sílẹ̀ rárá pé à ń tí wọn ń kó ni o ẹnìkan bẹ ó jù mí lọ ó jù mí lọ dáadáa àwa jọjọ lọ kí mi jọ a ṣe dé bẹ́ẹ̀ tá a sálámà tẹ́mi ẹni tí mo wí o ti délẹ̀ tán yanyan mo ní o ti bẹ̀ntẹ́ sẹ́ẹ̀rí bó ṣe délẹ̀ kò tí ì padà dókè tí dáre mi ti ń sọ yìí pé bẹ́yìn ṣe kí mi yìí òun ò kí mi bẹ́ẹ̀ ẹ wò kan bẹ́yìn ṣe kí mi yìí ó sì mọ̀ bójú mi lọ dáadáa ó sì mọ̀ kí nǹkan kan náà làwọn jọ ń ṣe bẹ́yìn ṣe kí mi yìí òun ò kí mi bẹ́ẹ̀ mo ní à bàbá ìbàjẹ́ jẹ́ ọlọ́run. òun eh, ò eh, eh, oh, kí mi ẹni ni ẹ mọ̀ bá gbà bẹ́ẹ̀ kankan lójú ẹ̀ mo ní sẹ́rí kankan ti bẹ̀ǹtẹ̀ báyìí èmi náà yà dákẹ́ ìsọ̀n kankan ṣùgbọ́n eléyìí ò lè chẹ́ǹjì èmi lọ́dún àwọn pọ̀ ó burú ó sì gbà ń mi èsì bọ́dún máa dá sí mi ọmọdé yọ ọyọ di mi ọmọdé yọ mo mọ kankan ṣe ẹni mo tó sáàyè mi o tí mo dúró ẹdẹ ìbá dìde against mi yìí ní filẹ kò sí ní ẹ lè ṣe sí ẹ bá wa lọbẹ o ẹ lè dùn bù mí òun lọ pàdé ọlọ ṣùgbọ́n lẹ́yìn mi lè tí mo bá yé mi tí mo bìlífù nù ẹ ìyẹn kò sí tọkàn pẹ̀lú ẹlòmíì tèmi ní í ṣe lọ kò bá àmọ́ tẹ ọlọ́run ọlọ́run ṣàjọ tẹ̀ ń lọ́rùn gbà lọ́wọ́ mi ọlọ́run gba ọdún tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá náà ṣe lẹ́sìn lọ́wọ́ wa. so téèyàn bá ti wá rí báwọn láwùjọ ẹ̀yìn ní pọ́blẹ́mù gan o téèyàn ò bá ní nǹkan kan tí ó sọ papọ̀ máwọn èèyàn ò ní pọ́blẹ́mù ṣùgbọ́n tó o bá ní tí ó sọ papọ̀ máwọn èèyàn àdáwò ni o ó sì rí rẹ̀ sì kiri rẹ̀ ìsì mọ́tò kiri rẹ̀ bí ọgọ́ àwọn ọgọ́ òsì wọ́n ti gba wèrè mẹ́sìn kò rí orí o ẹni ẹni ẹni sẹ́mi náà ní sẹ́kínà ní kíbi sí ní sẹ́mi wọ́ fọ̀fọ̀fọ̀ ní sẹ́mi wọ́ gbẹ̀gbẹ̀ ní sẹ́mi sẹ́kínà kan oríṣiríṣi ni ó ti máa wí sí ọlá ìwọ ló wá dé kí ló lè tó báyìí ẹlòmíì ò fẹ́ gbọ́ ẹni tí ń tẹ́ fẹ́ mi kò fẹ́ àdánwò yìí ẹ wàá mẹ́lẹ̀ tó burú mẹ́ wàláhì ní tà ń sọ yẹn ó lè yọ̀yàn kó nu Islam. mímà tẹ̀ mímà kúnlẹ̀ mímà dọ̀bálẹ̀ mímà pa búbú fún yàn méjì ìka ń bẹ téèyàn ń ṣe tààrí ìmànà èèyàn fi ń bàbàrẹ̀ ń tọ̀ èèyàn fi ń gbé tóbi ìka ń bẹ téèyàn ń ṣe tẹkiri ìmànà láti fi pín tọ̀hún lé méjèèjì yàtọ̀ síra wọn o àtàrí inú ọkàn ní ti máa ń wá ẹni ó bá tẹ̀ fún yàn tàbó kúnlẹ̀ fún abọ́dọ̀balẹ̀ fún ta'ziman lahu ẹ̀bọ ló ṣe. torí pé ẹni tá a máa ń fi títẹ̀ fíforí balẹ̀ tá a máa fi ń ṣe ta'zim lọ́lọ́ nìkan ni. tó o bá ilé àgọ́mọ ẹlòmíì bèlè nìhìnà ọ̀tẹ̀ báyìí orùkú fún un bíjà tá a rùkú fọlọ́ nkírun o. ṣùgbọ́n tó bá yẹ pé kọ̀kọ́ pé mo kàn fẹ́ sàpọ́nlé rẹ̀ mo fẹ́ sá fún sọnù mo fẹ́ sùn ìyẹn ni haram ilé ìtẹ̀sán ibi haram ìyẹn ni haram ṣùgbọ́n oníta àgbéyé mu yẹn ṣíríkù ni o kódà nítorí ajẹ́ pé ẹni tó bá tó bá mú ẹ̀gbẹ́ kan nínú méjèèjì tó bá àmọ́mọ́ rẹ̀ sálàyé mi tọkọ lába rẹ̀ jàre lórí ẹlẹ́ẹ̀kejì yóò ní ṣíríkù ní kéèyàn máa tẹ̀ kò wo já níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹni tó bá fẹ́ ẹ̀kọ́ lábẹ̀ ẹ̀gbẹ́ kejì ni yóò ní àkéèyàn ọ̀tẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan dáa ni ṣebí ọ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n méjèèjì ló wà mo lọ kọ́ agbọ́n mi yé méjèèjì ló ṣe kí ni o ń lọ wà ó lè jẹ́ bọ̀ ó lè jẹ́ haram lásán kọ̀ wá kéré sí jíjẹ́ haram ẹ̀sìn wọn kí tẹ́yìn bá sàrámù kú náà tẹ́yìn bá sàrámù jọ sàrámù jọ iṣẹ́ dáadáa mélòó la ti ṣe tó jẹ́ halali tó jẹ́ kára ọmọ lè yọ̀ mọ̀ sí kí tẹ́yìn bá tiẹ̀ wá jẹ́ mr ruku mr tẹ kọkọrọ ẹ dákun èèyàn mélòó èèyàn tẹ̀ fún lójúmọ́ kò ní í ṣe kó ẹlòmíì àwọn làgbàjà ó ní àníyàn kí wàá làníyàn tó ní àtàmẹ́kẹ́ àtàgbà kò mọ̀ kan ìṣe ń kúnlẹ̀ fún mi ń kúnlẹ̀ fún àgbàlagbà. àdéhùn yorùbá láyé ẹ sì tún ní ìdọ̀bálẹ̀ ṣe wà sínú bẹ́ẹ̀ nú yorùbá náà ni ó ti sọ bẹ́ẹ̀ òun náà ni ó sọ pé ọjọ́ dọ̀bálẹ̀ ká má dé ìnàpẹ́nu ìdájọ́ rẹ̀ nu. No kéèyàn wá òye pé à èmi yẹn ṣe tí wọn bá wá ń ṣe é fún mi ńkọ́ ṣé wọn ń ṣe fún yàn téèyàn ń gbà àbí àwọn kan ń ṣe téèyàn ò fọkàn sí pé wọn ń ṣe fún yàn sálàyé mi ti tí wọn bá ń ṣe fún yàn téèyàn náà wò pé à tẹ́kẹ́ tí wọn bá jẹ ṣé kí wọn kọ́ ọmọ ìtì ẹ̀ bàjẹ́ sẹ́mi náà ní kí torí tó bá mọ̀ yẹn làkínní máa wá sí yẹn lẹ́mi o. èèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi kan máa ṣe fún yàn al-amru bil ma'ruf wa nahy anil munkar èèyàn máa lò ẹni tó bá tẹ̀ kí ọfẹ́ mú nǹkan lẹ̀ ni yóò ti yé òun náà má tẹ̀ fún mi kódà kéèyàn má tẹ̀ èèyàn má ṣàlàyé má ṣe báyìí kò bẹ́ sílámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sótìyé kéèyàn má fi wọn lẹ̀ tọ́ra àwọn náà ò rà á ná àwọn náà ò máa ṣe nǹkan tí ọba tọ́lọ́mù fún yàn ọlọ́run bọ́ wọlé àti bẹ́ẹ̀ yóò sànù last question tó bá wà àbúlọ́kọ̀ náwó ni o má bínú. ṣé ìṣàbò ló fẹ́ bẹ̀rẹ̀ tàlá àkọ́ náà. olójú àbí. Mhm. Mm ok tó yóò pariwo yeyeyeyeyeye yóò jí irú wọn wà èèyàn ní pátí o hmm, gọ́mọ̀tà àwọn ilé máa ẹlòmíì lè dákú kìí ṣeré ebi yóò so máa yóò di àwọn àtàkùn àwọn ọmọ yẹn kò jẹ kó ọjọ́ nkankan ẹlòmíì lójó ó sì bẹ̀rù ọkùnrin máa wà tí màmá ń sọkún torí àyàn abẹ́tí bàbí yẹn jẹ́ ń jẹ́ ọlọ́run ọkùnrin ni o tẹ ẹ bá mú ayọ̀ tẹ ẹ bá sọ síra yóò sùn yàrá yẹ kú kìí ṣe eré o àbí bẹ́ẹ̀ kọ́ tó bá rí ayọ̀ tẹ ẹ bá yóò máa sá lọ ni tẹ ẹ wá ju ayọ̀ kẹlẹ ojú síra yóò máa sunkún ni èmi ò mọ tẹ kú o ṣùgbọ́n tá ayọ̀ ń sọ bàjẹ́ yóò sọ pé kéńdé ọlọ́run là ń sọ àáfà àtọ̀ ni kìí ṣe pé kìí àáfà àtọ̀ ti níyàwó. àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá bá ti mọ̀ kì í ṣeré yóò sunkún ni o tẹ́ bá ilé ju ayé síra yóò mọ̀ sunkún ni bóyá nǹkan jọ tí mò ń sọ báyìí nísì yóò wọ ká èmi ni ẹ̀fọ́jọ́ ta sí yìí o ẹkún ni kì í ṣeré o ọjọ́ máa sun ẹkún kí ni ọlọ́run domi ọmọ jábọ́ eré tẹ́ ẹ bá fẹ́ mu ẹjọ́ débi nìkẹ́ ni ayọ̀rì eré yóò sá lọ. nígbà ọkùnrin tó wá rí bá wa wà láwa aróbìnrin tó rí bẹ̀ láwa lápá tí a ní pátì o ṣùgbọ́n èyàn ò máa mú bẹ̀rù yẹn kúrò láyà rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìyẹn lè fọgbọ́n fa ayán sínú báàgì rárá báàgì ilé ìtọ́jà pàmọ́wọ́ yóò fa ayán síbẹ̀ yóò wá máa gbé káàkiri yóò ti ẹ ti ọjọ́ jáde ẹ ti dé nígbà bá wá dé tá a bá sọ bóyá ní kankan yóò tún ní kó wáyà mú kankan nú ẹ yóò fọwọ́ kọ ìkíni lọ́wọ́ àbẹ tí yóò bá rí i ìwà àti tó mọ̀ pé báàgì tó ń gbé kiri látàárọ̀ kí ló ṣẹlẹ̀ sí ọ tó wà kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi nǹkan kan ọ̀kọ́ lọ́wọ́ tó mọ̀ pé ayán bẹ́ẹ̀ mẹ́ta <laughs> yóò di ayọ́kẹ́ yóò sáré ju báàgì lẹ̀ bọ́ọ̀dù lé ṣé bọ́ọ̀ ló ń gbé kiri látẹ̀ kan èèyàn máa ń kọ́ru ẹni bẹ́ẹ̀ lákìnni èèyàn lè fọdún fa ayán sínú aṣọ ẹ̀ síbi tí o ti ní kọlà yóò ti wọ̀ yóò ti ti gbogbo ẹ̀ èèyàn ò ní lọ bá amókiri kan wá kí yóò ah, kí ah àyàn kí ló ẹ̀ mọ́ lọ ṣe kí ni kẹ̀dá ah, ìtí wàá mẹ́rin bí a sọ̀rọ̀ ẹ látàárọ̀ nǹkan kì í mú lọ́wọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò pàtì èèyàn lè yóò gbé kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ tó bá lójó tó bá yẹ kó mi ní máa ń sá fún ẹgbẹ́ mi sínú báàfù kẹ́ gbẹ́sẹ̀ rẹ̀ síbẹ̀ ẹgbẹ́ bọ̀bẹ̀ kó máa ké yẹn fi lẹ́kẹ́ tó bá dákẹ́ yìí ní gbé ọkú tó bá dákẹ́ ẹ gbé kó kí ló fi wá ṣe fún ọ báyìí nítorí wọn bá ń bẹ̀rù ẹ máa so yóò fi máa ní akin so irú obìnrin yẹn yẹn lè yóò bí rí akin sí lọ́kàn ẹ̀gẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà lójó ah, ẹni tó tiẹ̀ lé dúró de kú yẹn ọ̀hún apọ̀ nínú àwọn obìnrin hmm, tí ó mọ̀ bá mú eré pẹ̀lú yóò lè rò. àwọn obìnrin táyà àwọn anábìà Muhammad sallallahu alayhi wa sallam vat akin gidi bí ràkúnmí ṣe tóbi tó wọn gùn wọn ó gun ràkúnmí fúnra wọn sáwọn eléyìí lójú òde màálù ni ṣe bá ọmọ tó wà láàrin ràkúnmí àti màálù ẹwọ bí ràkúnmí ṣe ga tó wọn ń gùn anam sọlá alẹ́ wa alẹ́ wa sọlá ní kí obìnrin tó àwọn obìnrin tó dáa jù nínú obìnrin tó gun ràkúnmí ni àwọn obìnrin Quraish wọn máa ń gun ràkúnmí àwọn eléyìí ò lẹ́gùn kankan wọ́n ń ju ẹran fúnra wọn ni ó ju ẹran fúnra wọn ó fẹ́ ju ẹran lílẹ̀ wọn ó sọ bẹ́ẹ̀ sí lọ́rùn àwọn eléyìí ò bí àjẹ kí ni gbọ́n ẹni orí dáàdi ẹ pọ̀ nìyí tó wà náà ibi àwọn adìẹ tí ó lálàáfíà kankan ń bẹ ní. dáàdi ẹ bá ta kankan mọ́ lọ́wọ́ yóò sọ ajẹ́ lẹ̀ yóò sọ àlọ́. so àwọn ń gun wọn a máa gun àkúnmí ẹ mà irú obìnrin tó bá lè gun ràkúnmí tó wà lórí ràkúnmí sẹ́wọ̀n kí èèyàn ọmọ irú gómìnà ṣe láyà tó kìí ṣe pé ó súnmọ́ ó gùn lórí ràkúnmí wa ń gbé lọ tó bá sì fẹ́ dúró ọmọ bí ó ṣe dá dúró bí ó ṣe sọ̀kalẹ̀ ọ̀ya ẹ fi wéra wọn táwọn ilé ìbárí màálù tí wọ́n bá sì láwọn lè dúró bóyá kí n pe fúlàní kan kó mú màálù àkọ́wá wọn wá sẹ́yìn bẹ́ẹ̀. mo tó bẹ́ẹ̀. ẹyọ ọkùnrin gan ọ̀pọ̀lọpọ̀ yín ò lè dúró ẹja alákin ká máa sáfẹ́kù ká máa sáfáyán kò dáa torí yóò jẹ́ káwọn ọmọ wa náà yọjọ kò mùsùlùmí èjòjò mùsùlùmí máa ń lákin ni ọlọ́ọ̀bà ló ala Muhammadu wa sallam ah ok ọ̀ya. Oh, kò sí lọ́wọ́ èèyàn èèyàn ti wá ń tà èèyàn wà jẹ́rìí ńbẹ kò bá Islam nù tó bá ṣe wípé èèyàn máa líǹkì ọlọ́jà àtẹni tí ó fẹ́ rà papọ̀ wọ́n jọjọ dúnàdúnrà wọ́n tajà fúnra wọn ẹni ọwọ́ ajọ́lọ́jà tọ́wọ́ àwùyọ́ àfúnyàn ní nǹkan pé lèèyàn mú kọ́sítọ́mà wa kò sí nǹkan tó burú bí yẹn ṣùgbọ́n ọjà báyìí seven thousand wọ́n ti mọ̀ pé five five ni níwájú wá sẹ́ǹdì seven thousand fún ọ lọ ọ̀dà rẹ̀ owó rẹ̀ náà ló fi rajà ó tún jèrè lórí ẹ̀kọ́ bá sàlámù wàlá tẹ̀bí máa lẹ́yìn sàyìn dàgbà ọjà tí wàlá tẹ̀bí máa là tẹ́mìlìkì ntí èsì tiẹ̀ má máa lẹ́yìn dàgbà ntí òsì lọ́dọ̀ rẹ̀ ni sọkọ̀ bá sàlámù àbájú mi sọ̀rọ̀ ọ̀ya. àti kúrò níbi ìbéèrè àwọn ọkùnrin náà ọ̀dọ̀ àwọn obìnrin ni a ti ń dáhùn béèrè báyìí. ọ̀yà lórí bó ti mọ̀ jú mi àọ́yà. rárá mo ti mọ bí wọ́n ṣe máa ń sanwó fún yín. èèyàn máa tà ní àmọ́ǹtì tó online gbogbo èèyàn máa jèrè kí wàá lè yẹn máa ṣe. owó tó máa ìtumọ̀ rẹ̀ ni wípé bọ̀m̀bọ̀ ẹni tó ní ọjà àti ẹni tó fẹ́ rà á tí ń ta ni ó sọ ó tajà fún lèyìn máa tajà fún bá gba ọjà yẹn wá ni ok pé lọ gba ọjà yẹn lọ fún intan kí ló Mm-hmm. Ah, èmi náà èmi náà gbà dodo eléje mi o lápèjúwe jumia nìsí kò sí jumia lẹ́jẹ̀ èyàn kan online ẹnìkan fẹ́ rà èyàn wọn papọ̀ wọn ní iye rẹ̀ ní online tayọ jumia wọ́n máa ń sẹ́ǹdì ọjà yẹn síyàn síbẹ̀ ní kan ó lè jẹ́ pé ẹni tí èyàn bá rà wọ́n wá sẹ́ǹdì yẹn wọ́n wá sọ̀ǹdì ọjà ní síyàn lẹ́dẹ̀ èèyàn wà lọ gbọ́jà yẹn fún ní Òṣogbo mo mọ̀ kí wọ́n máa ń sẹ́ǹdì ẹ̀ sí i tọ́ ì pé èèyàn lọ sẹ́ǹdì ẹ̀ sí lóṣogbo èèyàn lọ gbé fún lóṣogbo èèyàn padà sí ilé ta ló máa sanwó transport yẹn. mo ti máa fi kọ́ńtà jẹ̀ sílẹ̀ sódà tí wọ́n máa pè mí ní pèmí ìtọ́jú pèmí ni wọ́n máa pè mí ní owó tí máa fi lọ àgbẹ̀. ehe good tó bá ṣe é pé èmi ní ìlọ ọbọ̀ gbà á iye báyìí ni màá gbà ó máa ń fara balẹ̀ wáyé èyí ó sọ fún mi pé iye báyìí ni màá gbà ó àbí tó bá ṣe kí èmi lọ gbà iye báyìí yẹn o èwo nínú méjèèjì kò sí nóò o yẹ́sì méjèèjì yẹ́sì yẹ́sì mo sọ ẹ má dáhùn ẹ wá ẹ wá nínú. mi ò sọ tí wọ́n ń ṣe o bó lẹ́sìn máa ń ṣe mọ́ sọ kò sí tó kẹ́mi pẹ̀lú tí wọ́n ń ṣe o àyàfi tó bá fẹ́ bí mi ní tó ń ṣe pé tó bá ṣẹ̀rí àmọ́ àbí ọba ṣẹ̀rí àmọ́ èmi ò díìlì pẹ̀lú wọ báyìí o èmi ń díìlì pẹ̀lú pé kí ló bá ṣẹ̀rí àmọ́ nínú ṣe sí i tí mo wí ni ọ̀daràn kò sí tọ́kàn mi pé kí wọ́n abíọ́lé ìbéèrè kó wá máa sọ pé ká lè mí ní ìsìn kò sí tó kẹ̀mí àti ẹ̀ papọ̀ báyìí for now. <laughs> ṣé kò yé ni ọ̀dà ó mú tó béèrè béèrè ṣé mo ti dáhùn béèrè yín ìwọ kọ́ ló ní béèrè ọ̀rẹ́ jì ṣé mo ti dáhùn. èmi ò fẹ́ gbọ́ wọn sọ̀rọ̀ rẹ̀ ntí mo béèrè ṣé mo ti dáhùn tẹ́yìn béèrè. Entende? Eh. É... Ẹ̀hẹ́ jẹ́. Rárá, ǹjẹ́ mi ń béèrè ẹ dáhùn. Ọjà yìí iye báyìí ni kí nìkan dákẹ́ wọn má dákẹ́ o fi hàn lẹ ọjà alẹ́ nìkan dákẹ́ tí wọn ní wọn ni ọjà yìí five naira ni ṣùgbọ́n tó bá yẹ kí mi mo bẹ gbé wa seven naira ni tí n bá gbọ́ gbé wa ó fowó ọkọ̀ kún iye báyìí sì ní owó ọkọ̀ tó ti yẹ nìsí tí àwa náà jọjọ mọ̀ pé iye báyìí ní owó ọkọ̀ ó fi owó ọkọ̀ kun àtọwọ́ àsìkò mi tí mo fi lẹ̀ tálàyé mi ti irú àwọn kan bá wọn mọ̀sá máa wà lórí rẹ̀ ní ẹ̀sìn kò sí problem tó ti ẹni sìn ṣùgbọ́n ṣé kìí ṣe wípé abẹ́ delivery ni màá wá lọ fi èrè tèmi sí tí mi ò sì ní ọjà tí mò ń tà tó ti ẹni sìn mi ò lọ́jà tí mò ń tà màá wá máa rí àwọn èèyàn jẹ́ màá máa ní mò ń ṣe delivery delivery ti ń wò ní ọjà tọ́ra tó ti sanwó fọ́lọ́jà tọ́lọ́jà máa bí ó ṣe deliver rẹ̀ fún ìyẹn lèmi fẹ́ kẹ́ clarify ẹ̀yọ́ ń jumia àtẹ̀yìn online mi ò ẹ dá mi ní ẹ ṣàlàyé ẹ kàn dálú ẹ dúró ni bóun mo ṣe sọ ṣé òun lè ọ̀dà ẹ̀ fún rẹ̀ ẹ sọ bí ó ṣe ọ̀dà ẹ̀ fún ara rẹ̀ fún kọ́ ọ̀dà ẹ̀. kò ní ìdíkò wọn rèé bọ́jà ló fẹ́ rà. àwọn nìkan tẹ̀yìn kan ní pé ẹ̀yin bẹ́ẹ̀ owó ẹ̀ ti lé ẹ̀ ti lè rẹ́gísítà pẹ̀lú wọn. Hmm. so ọjà yẹn ẹ̀yin gẹ́gẹ́ ni máa post ẹ̀ ẹni máa bá wọn post ẹ̀ hmm. ọjà yẹn lọ́wọ́ yẹn kò hmm. tó ẹ tó wá ra ọjà yẹn ó rà tún bí òkè ti tẹ̀yìn wọ́n mọ̀ fẹ́ commission. àwọn pọ̀ di àwọn tó ń ṣe bẹ́ẹ̀ pọ̀ kò sí problem tó bá jẹ́ pé iye tí wọ́n ń tà fúnra wọn ní ọjọ́jọ́ ta ṣùgbọ́n owó wípé òun bá wa ṣe ìlànà owó kó bá ń ṣe náà ṣírò ni wàá fún yàn kò sí pọ́blẹ́mù mi yẹn sálàyé mi tẹ ṣùgbọ́n yàn kọ́lé yẹn máa máa gbowó lọ́wọ́ ẹni tó fẹ́ rajà o yóò sanwó fẹ́ni tó lọ́jà ni o ah, ọ̀rọ̀ sásùkò ah, ó ṣe gbowó lọ́wọ́ èèyàn kọ́ lọ fọwọ́ rẹ̀ rajà wá tí wàá ṣe jèrè ń no lọ́jà tó ní tó tà láà ó ju ọ̀nà tí ó gbà débi tí ó ti rí ní tó fẹ́ rà fún ni yóò dé lọ rà á mẹ́. àní tó bá ti mọ̀ pé ọ fẹ́ ṣe bẹ́ẹ̀ ìwọ lọ rà náà kó ta fóun ọwọ́ àlefowó tiẹ̀ lefowó àti rà kó o dẹ̀ ta fún un. ṣé dandan ni kó jẹ́ kí wọ́n lọ́ọ́ lọ́ọ́ bá ara ẹ̀dùn ọ̀sìn dáadáa ni kí ni àbáyàn rajà ni àbí àbáyàn rajà ṣe wá jogún. òṣìṣẹ́ àmàbáyàn òṣìṣẹ́ tí ń báyàn rajà lọ́dọ̀jà lọ́wọ́ ọmọ tó bá pọ̀ ṣiṣẹ́ ní ọlọ́ọ̀tọ́ kó lọ gbé fẹ́ntàn kó sì wá gbowó láì ṣe pọ̀ sanwó lọ́dọ̀jà ebi bó ṣiṣẹ́ ṣe máa ń tajà nìyẹn bá nǹkan náà ń kiri fóònù tí a ń dó títì o ebi kóònù fóònù kọ́mpìnì ló kó fóònù fún wa gbogbo àwọn tí wọ́n ní ṣọ́ọ̀bù tá a wò yẹn náà ṣẹ́rù pàwọn ni wọ́n ní ọjà yẹn ni wọ́n gbà láwọn ẹni lọ́gbọ́jà yẹn lọ́ta fún òṣìṣẹ́ sọ bí ó ṣe rà fún kókó lọ ra tiẹ̀ fún ara rẹ̀ kí wàá ní wàhálà tó wà mẹ́ gbogbo ráyà ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù tẹ́rìn tó wà ń gbòòrò wọ́n gbọ́jà láwọn ẹni wọ́n bàtà tán wọ́n lọ dówó àwọn tí wọ́n gbọ́jà fún padà wọ́n tún gbà mí. Yeah ẹ kí dàkún nínú ìjọ tá à ń sọ kí ni ò kílẹ̀ àmì ẹ̀ náà. mọ wàá sàlàyé fún mi láti mọ wàá bá mi o mọ wàá bá mi mọ wàá bá mi mọ wàá bá mi. ewé làwòrán máa ń ṣàgbọ́dẹ̀ gbà sibsaaru ni ọ̀ya kí ló ṣẹlẹ̀. kí n kọ́ ọ láǹbẹ̀ sí i wọ́n fi kẹ́kọ̀ọ́ lọ́nba júmíà ṣe ìwọ náà ní. e ejenti tọ́ba pé agent ni ìní yẹ ká lè kọjá yẹn fún yín kẹ lọ tàwa kẹ kó wa agent tí ní lè ṣe lè gbọ́ ọjà yẹn lọ́wọ́ ẹ̀ kọ èyàn lọ èyàn kó lẹ̀ fún ọ kan owó wàá ọwọ́ á ní agent kọ ni sọ́n fẹ́ sọ dáadáa consultant níbi kíni di consultant mọ̀ ni. bóyá wàá sọ pé consultancy làwọn ń ṣe wọ́n sọ pé consultancy ni o yóò bá àwọn dókítà o.